اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا وسائقنا ودليلنا إليك وإلى جنة جناتك جنات النعيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى جميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار gbogbo jama adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run ọba àti ìgẹ́ Ọlọ́run ọba kọlọlì bá síwájú wa ọ̀gá wa tí í ṣe anabi wa Muhammad ike ọlọ́run àti ìkẹ́ ọlọ́run ta ní kọ́lọ́ lè bá níbi ọlọ́run jọ bára ilé ẹ̀ kọ́ bá àwọn sọ̀hábà rẹ̀ kọ́ wá bá gbogbo àwọn tí ó tẹ̀lé wọn gbogbo àwọn tó tẹ̀lé wọn lórí dáadáa ike ìgẹ̀ yìí kọ́ bá wọn kọ́lọ́run ọba ọba àlekè ọlákójẹ́ ọkàn àwa náà kọ́lọ́run ṣe àwa náà lẹ́ni ire gbogbo sẹ́ẹ̀rẹ̀ ìwáre ọrọ rẹ̀ ìrìn rẹ̀ téèyàn fi jẹ́ ni ire ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa pátápátá gbà ìkẹ́ ìgẹ̀ yìí ọlọ́run ọkàn àwọn náà lópin ìgbà táwọn náà bá wà lórí dáadáa àti déédéé kọ́ máa lọ bẹ́ẹ̀ títí di ọjọ́ ẹ̀san òní tí a jòkó ń bẹ̀ yìí yóò máa jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan ti fourteen thirty six tí í ṣe ọdún two thousand and fifteen ìjòkó tí a wá jòkó yìí ó yàtọ̀ sáwọn ìjókòó èyí tí Daaru Naim máa ń jókòó ẹ̀ nínú Ramadan láti bí ọdún méje sẹ́yìn tí ọdún yìí ọmọ ọjọ́dún kẹjọ ní Daaru Naim Central Mosque ni wọ́n ti ń jókòó tafsiri Qur'an al-Karim nínú Ramadan tafsiri tí Daaru Naim sì máa ń ṣe ó sáwọn tafasiru àwọn àfáà tí wọ́n máa ṣe tafsiru tiwa at-tafsiru òun làwọn ń ṣe kí ni àwọn afa ń pè ní atafsir almawdu'i ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni pé ká mú ọ̀rọ̀ kan tọ́pìkì kan ká wá yanjú ẹ̀ bọ́lọ̀hún ọba ti yanjú ẹ̀ bá nẹ́bi ti yanjú ẹ̀ kó ṣe pórí ẹ̀ la fẹ́ ṣe tafsiru lé lórí tafsiru táwọn ṣe ń bínú àmọ́ eléyìí tí Ramadan ni ó máa jẹ́ tafsiru ọ̀rọ̀ ọlọ́run sunna nabi la fi yanjú àmọ́ jòkó eléyìí ìta tún ní bùkátà sí. Si, lẹ́yìn ìgbà tí a ti ń gbọ́rọ̀ ọlọ́run tá à ń gbọ́ súnà wa Muhammad tí eléyìí náà sì ń sẹ́kù lórí àwọn àyè tá ti ń ṣe bíi TVC bíi NTA Kwara tọ́lọ̀ opportunity tún láǹfààní àti wà lórí sun báyìí a máa wá yanjú ọ̀rọ̀ tó kàn nígbà tá a bá yọ̀rọ̀ ọlọ́run tá kò sí ọ̀rọ̀ òun la fẹ́ máa fi ìjókòó tí àárọ̀ yìí tẹ̀ ń wò wá la fẹ́ máa fi yanjú programu tá à ń ṣe ń bíbà yìí àní pé ní tafsiru alukur'an alukarim rárá àní pé bẹ́ẹ̀ ìjókòó tafsiri kele yìí ó kọ́tà sọ programu yìí ní fíìrì habi sahaba kí ni mo pè jẹ́mọ́ fíìrì habi sahaba kí ni mo pè jẹ́mọ́ kí ni túmọ̀ fíìrì habi sahaba ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀ ẹ̀ mọ̀ bí mo ti fẹ́ gbé kalẹ̀ ní yorùbá tí ó fi yé kó wa níta ń pè ní rehab òun ni gbàgede gbangba ńláńlá ìtumọ̀ ẹ̀ ni pé gbàgede àwọn sàábé tábà wá sọ yorùbá tí ò ní dàrú mẹ́rin kankan lọ́wọ́ a máa pè ní ìtàn ìgbésí ayé àwọn sọ̀hábà kí ni mo pè jẹ̀ mọ́ tí a bá sọ ńlá pé fi rehabi sọ̀hábà ó ti yá àwọn tọ́jẹ́ lárúbáwá wọ́n ti mọ tá àgbàlérò pẹ̀lú ẹ̀ àmọ́ tá a lè pè ní yorùbá tí yóò yé gbogbo ẹnikẹ́ni ẹni yorùbá rẹ fúyẹ́ ẹni yorùbá rẹ wúwo ẹni ó gbọ́ dáadáa ẹni tí ó gbọ́ dáadáa bàbá ti sọ pé ìtàn ìgbésí ayé àwọn sọ̀hábà ó ti yé kó wá kí ni òjì aróyìn wọn nínú ẹ̀sìn tá a wà yìí ẹnìkan ò lè jágbàlagbà títí títí títí kọjá nàbí Muhammad lọ ẹnìkan ọ̀ lè gbẹ́sìn yé títí títí títí kọjá nábì wa Muhammad lọ. àwọn owó wa là ń pè ń sàhábà tá a bá sọ pé lágbájá sọ̀hábí yòn sàábì ànábì ni o yóò ní kọ́lìtì mẹ́ta. àkọ́kọ́ ńgbà tí àwọn àfa wa nú ẹ̀sìn tí wọ́n júwe ni tá a máa pè ní sàhábà tá a máa pè ní sàhábí yò tá a bá ní sàhábí yò sàábì ẹ̀yọ̀ kanu tá a bá wá ní àsọ̀hábàtù àpapọ̀ àwọn sàábì nù ni ẹni tá a máa pè ní sàhábì yù sàábì ẹyọ kan huwa man adraka muhammadan sallallahu alayhi wa sallama wa amana bihi wa mata ala islam gbogbo ẹnikẹ́ni tó bá anabi láyé báyìí pé anabi rèé o tó mọ̀ tá anabi tó mọ̀ anabi pé anabi rèé o wa amana bihi kì í wá sí pọ́nmọ́ lásán ọwọ́ anímọ́ ni ọgbà fún un abúlábì máa kọ́ gbà àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa nábì tí wọ́n gbà àwọn táwọn ń pè ní sahaba òun lẹni tó ṣe ọba wa muhammad láyé sallallahu alayhi wa sallam wa amana bihi ọwọ́ àgbà fa wa mata ala islam níjẹ́ tó tún wá kú ó kú islam ìròyìn mẹ́ta yìí ẹni tó bá wà lára ẹ̀ òun là ń pè ní sahaba ọwọ́ ó lè jẹ́ ọmọdé a máa pè lọ́mọdé sàábé ó lè jẹ́ ọkùnrin a máa pè ń sàhábí ó lè jẹ́ obìnrin a máa pè ń sàhábíyà amẹ́ni tá a pè ń sàhábà kọ́ọ́lìtì mẹ́ta tí mo sọ yóò pèsè la yóò bá nàbìlá yóò di méní ẹlẹ́ẹ̀kejì yóò gba Islam ó di méjì ẹlẹ́ẹ̀kẹta yóò wàá kú sórí Islam ó di mẹ́ta ẹlòmíì bá nàbìlá yé kọ̀gbà Islam lójú ayé ànábì kì ṣe sàábé o lápèjúwe àwọn kan bá nábì láyé àmọ́ sàlámù wọn ò ṣe lójú ayé àní ìpẹ́rù wọn ní sàhábà o torí pé kò ṣe sàlámù lójú ayé ànábì tábìyìn ní ọ̀bọ̀ sí àmọ́ obìnrin tó wà bá ànábì láyé báyìí tó wá ṣe sàlámù lójú ayé ànábì tó sì gbà fún ànábì tó wá kú sórí sàlámù òun là ń pè sàhábà ẹni tó sì gbà lójú ayé ànábì tó padà tún kú onú sàlámù bí àwọn tí wọ́n yarí ń jọ sí pa àwọn ọ̀yọ́ sàkámá tí abubakar dìde sí wọn pé ẹ fẹ́ kó onú sàlámù rẹ gbogbo rẹ àwọn eléyìí ń ṣe sàhábà máa o torí wọn ò kú lórí islam àwọn tá a wá wí yìí sẹ́rí bí ọlọ́run bá ṣe tán tí ó bá lọ igi kan tí a yóò sèso ń bẹ̀ ọlọ́run ó yan àwọn èèyàn tí ó tọ́jú igi náà. gbogbo sẹ́tọ́ ọlọ́run bá fẹ́ ṣe láyé ọlọ́run yẹn yẹn tí ó dúró ti ọlọ́run yẹn àwọn yẹn tí ó dúró tì pé iṣẹ́ ni àwọn tá à ń pè sàhábà yìí wọn ò jẹ́ni tó fúyẹ́ àwọn ẹni ẹ̀sà ọlọ́run ní ń jẹ́ sàhábà èyí ni ó jẹ́ àlọ́ wo ọ̀rọ̀ kan tí àfa wa ibn Mas'ud tó sọ kọliba muhammadin sallallahu alayhi wa sallama khayra kulubil ibad fakatarahu birisalatihi thumma nadhara ila kulubil ibad baada kọlibi muhammadin sallallahu alayhi wa sallama fawajada kuluba asahabihi khayra kulubil ibad fakatarahum lisuhbati nabiyihi sallallahu alayhi wa sallam kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí abdullahi ibn mas'ud ó ní inna allah ọlọ́run ọba àlekè ọlá nadara ila kulubil ibad ó wòye lọ sáà ó wo ọkàn gbogbo ẹrú tó dá lọ fawajada qalba muhammadin khayra kulubil ibad ó wá rí pé ọkàn tó dáa jù nínú gbogbo ọkàn tó ń dá pátápátá ọkàn nabi wa muhammad ni fakatarahu bi risalatihi ọwọ́ àṣà nẹ́bí lẹ́sà pé tọ̀ lẹ́tà tí mo fẹ́ fi ránṣẹ́ sí gbogbo ayé o ìwọ tọkàn rẹ dáa jù yìí ìwọ ní ìfi lẹ́tà yìí ránṣẹ́ sí gbogbo ayé fún manadara ila qulubil ibad lẹ́yìn ìgbà tí ọlọ́run yọta nẹ́bì tán ó tún wáá wo àwọn ọkàn tó kù lọ fàwájàdà qalba asahabihi khairal qulub ó wá rí i pé ọkàn àwọn tó tún dáa jù lẹ́yìn ọkàn nẹ́bì ọkàn àwọn àṣàbẹ̀ rẹ̀ ni bí àwọn abubakari bí àwọn umar bí àwọn usman bí àwọn ali bí àwọn muawiya ibn abi sufyan bí àwọn zubair ibn awam abdulrahman ibn awf sa'id ibn awam gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ọlọ́run wá rí kọ́kàn wọn ló tún dáa. fakhatarahum li suhbati nabiyyihi sallallahu alayhi wa sallam ọlọ́run wá sa àwọn sahaba yìí lẹ́sà pẹ́yìn yìí lẹ́lẹ̀ bá nàbí sègbà tíṣẹ́ tí mo gbé fún tí ó fi yọrí. ẹ dákun jàmáà sáà lè máa káwá ara wọn kan tó tún lóore jù nínú islam tọ́jú àwọn eléyìí lọ kò sí. tọ́ba rí bẹ́ẹ̀ níjọ́ tí anabi ó pilẹ̀ islam kí ló fi pilẹ̀ ńjọ́ náà à ń kọ́ni lẹ́kọ́ni ọlọ́run ti ń sọ pé ní wà lẹ́bi bá afẹ́fẹ́lẹ́ omi yìí na rasulan minhum yẹtìlú aleihim ayatihi wàyùzẹ̀kíhim wàyù alimuhumul kìtàbà wàlhikma wà ìnkánu min qabulu láfi dọ̀là àlìm àwọn àwọn oníkọ́lẹ́kọ̀ọ́ njọ́ náà ṣe bá àwọn sàhábà yìí ni àwọn ni wọ́n àwọn ni àkọ́kọ́ ilé kéwú nínú Islam àwọn làkọ́kọ́ ọmọ ilé kéwú fà Nábì wa Muhammad tí ń jásí pé nínú òwe lárúbáwá wọ́n ní kayfa ma yakunu al-murabbi yakunu al-murabba bẹ́ẹ̀ ni tọ́tọ́ yẹn bá ti rí bẹ́ẹ̀ lọ́mọ tí ọ̀tọ̀ ó ti rí bẹ́ẹ̀ bá ti rọ́ kan tí ń hùwà kan ẹ béèrè pé ta làáfà rẹ̀ tẹ́bá rọ màkà tó ń bá ń ṣe bá kan tó sì lọlé kéwú ibo ni wọ́n ti kéwú ìwà tí àfa rẹ̀ ń wù lòun náà ń wù yẹn automatically nígbà tó lọ́n fẹ́ ròyìn anabi wa muhammad ó ní wa innaka la ala khuluqin ìwà nabi eré ìwà tó dáa lọ́wọ́ àṣẹ́dá àwọn sàhábà yìí bá nabi ti rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ làwọn náà ti rí torí pa nabi lọ́tọ̀ wọn ìwà nabi ni wọ́n wù ọ̀rọ̀ anabi wọn máa sọ ká wá sọ pé bùkátà wa sígbésí ayé àwọn sọ̀hábà ò fúyẹ́ kí ni òní jó fúyẹ́ àsìkò tá a wà yìí gbogbo àwọn ọmọ wa tá à ń lọ sílé ẹ̀kọ́ bóyá nursery bóyá primary bóyá secondary ọmọ mùsùlùmí ni wọ́n àmẹ́tò tíjọba ṣe sínú education fáwọn ọmọ yìí wọn ò jẹ́ wọn mọ̀tàn ẹnìkankan nínú àwọn sàhábà yìí ìtàn akara ògùn àtìtànfá àtọ̀pẹ̀lẹ̀ bóyá wọn a lọ gbé tàwọn òyìnbó tí wọn ń ṣe wá ni novel táwọn ọmọ wa ń kà literature tí wọ́n ń se ìtàn jagbajagba ni wọ́n ń kọ́ níbẹ̀ àwọn tàwárí ìtàn tí wọ́n ń kà kì í ṣètàn tó yẹ kí ni wọ́n ń kà ẹ dákun bí èèyàn bá yan tí ó máa mú àwọn èèyàn pé àwọn àwòlá àbísẹ́ni tí a gbé síwájú tá a wò pa fẹ́ jẹ́ sẹ́nìkan lè jẹ́ àwọn sàhábà lọ fún mùsùlùmí ni ibo la ti wá àwọn ọmọ wọn lọ́pọ́tọ́nìtì láti mọ̀ tán baba ńlá baba wọn ní Islam ló fi jásí pé níta fẹ́ máa yanjú níbi programu tá à ń pè ní fèrè habi sahaba yìí ìtàgbésí ayé àwọn sahaba yìí kò yọ baba lẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀yọ̀yálẹ̀ nulẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀wá yọ àwọn ọmọ kalẹ̀ tá a bá ti fẹ́ ṣe àti bàbá o àti ìyá o àtàwọn ọmọ kálukú gbọdọ̀ jòkó tì í tọ́ra fẹ́ mọ̀ tàn gbèsè ayé àwọn sàhábà àwọn tó yẹ pé àwọn là gbà nínú Islam àwọn táwọn yìí tọ́dọ̀ràn yẹn ká mọ̀ tán wọn yìí gbogbo wa ń sìn á lè bá wọn kò sọ́gbọ́n tá a fi lè bá wọn ta ni nínú wa tọ́lọ̀ ń sọ fún pé radiyallahu anihum waradu anihu ǹjẹ́ wà nù wa jẹ̀mọ́ àwọn sahaba yìí ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ fún wa ẹlọ́run sọ́tò fatẹ́ ọlọ́run ọba ń sọ bẹ́ẹ̀ pé ní laqad radiyallahu anil mu'minin idi yubayi'unaka tata shajara fa'alima ma kulubihim wa anzala zakinata alayhim wa athabahum fatahan qariba ọlọ́run ní lákọ̀dẹ́rọ́ di allahu anil mọ̀mìnín òun ọlọ́run ọba ti yọ́nú sí gbogbo àwọn múmìnín ìdí yorùbá ìhun nìka tààtà ṣàjàrà nígbà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún wa nẹ́bì lábẹ́ igi ẹ̀dá kò jẹ̀mọ́ àwọn àwọn múmìnín jọ náà sáwọn tọ́lọ̀ ń yọ́nú sí yìí yẹ ká má tàn wọn sí ó ká má tàn wọn ńgbà tọ́lọ̀ fẹ́ sọ̀rọ̀ nẹ́bì muhammad ọlọ́ni muhammadun rasulullah. والذين معه أشداه على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماء في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطعه فآزره فاستغلظ فاستوى على سوقه يوجب الزراء ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما kíni ìtumọ̀ àyà yìí níbo ọlọ́ọ̀ni muhammadun rasulullah ọlọ́ọ̀ni muhammad òjíṣẹ́ ọlọ́ọ̀ni kí lọ́wọ́ wí tẹ̀lé wàlẹ́dí àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn oní ń bẹ pẹ̀lú ẹ̀ ǹjọ́ náà ta ló tún ní irú tàwọn alukóra ni wọ́n ti sọ kalẹ̀ ó ti pé láti ọgọ́rùn-ún ọdún mẹ́rìnlá sẹ́yìn ẹni ìtàn rẹ̀ ọba ti wọ bẹ́ẹ̀ njọ́ náà kò lè wọ mọ́tàrí kí amọ̀ lọ́hùn èdè àwọn sàhábà tá a wí yìí wọ́n lọ sí ogun bádàrú wọ́n dé anabi ń sọ fún wa pé fàlítẹ́fù àlùmọ́ tẹ̀síáwù fa innakum alu badirin sẹ́rẹ́ yìí tẹ́ lọ bádàrí tẹ́ dé yìí gbogbo ntẹ́ ẹ bá rí ẹ sí ẹ wà àlìjẹ́nà ọtọmátìkì sàfitikẹ́ẹ̀tì àlìjẹ́nà sáwárí rẹ̀ gbà àwọn wo ń wí àwọn sábẹ́ anabi wa muhammad tá anabi sọ pé khairul kuruni qarni nínú islamu yìí sẹ́ńtúrì tó dáa jù sẹ́ńtúrì tí mo wà ń bẹ̀ yìí ni àwọn ọlọ́ba anabi wà ń bẹ̀ kò sábà ní ọwọ́ ní thumma alladhina yalawnahum thumma alladhina yalawnahum lẹ́yìn náà àwọn tí ó tẹ̀lé wọn lẹ́yìn náà àwọn tí ó tẹ̀lé wọn. àwọn wòlá ń pèlè àwọn sàhábà anabi wa muhammad ọwọ́ àwọn wọ́ọ̀nù gbogbo wa sẹ́ẹ̀rì bá ti wà yìí ẹni bá fẹ́ rí ìyọnu ọlọ́run ọba láàrin wa kò gbọ́dọ̀ fẹ́ nú ẹ̀ sọ̀sọ́kùsọ nípa sàábì kan kọ́dà bẹ́ẹ̀ nìkan bá ń sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò jìnnà sẹ́ni tí ń sọ anabi muhammad ń sọ nù hadith tí ń bẹ́ nù tabarani tí àfa wa albani tọ́wọ́ ajó yẹ wa pé hadith yìí ń kọ́ ọlọ́láfíà tabarani eh, albani sọ ha hadith náà anabi ni ìdàdúkìrà asahabi fa amusiku. وإذا ذكرت النجوم فأمسكوا وإذا ذكر القدر فأمسكوا النبي نجبان صورون كمتا إداك أمدازي إذا ذكر أصحابي tẹnban sọ̀rọ̀ àwọn sábẹ mi bí o ti da fa amusiku ẹmẹnu yín lọ́wọ́ ẹ má bá wọn sọ ìtumọ̀ ẹni pé dáadáa lẹ́ẹ̀ máa sọ ń pa wọn ẹ gbọ́dọ̀ sí kínní ká tó wá sọ pé lásìkò tá a wà yìí nínú tá a fi ní bùkátà sí ká má ta àwọn sàhábà ká mọ dáadáa wọn òun ni pé àwọn duwatu kan ti jáde síta lásìkò yìí tó yẹ àwọn sahaba yìí gan ni wọ́n ń bàjẹ́ anábìlẹ̀ tó ń sọ fún wa pé wa idha dhukirati nujum tí a bá ti ń sọ̀rọ̀ ìràwọ̀ fún yín pé ẹ wá yẹsẹ́ wò wá yẹsẹ́ wò fa amúsìkò ẹ má bá wọn dá sí o èyí bá wọn dá sàn yẹsẹ́ wò wa idha dhukira al-qadar tí a bá wọn sọ̀rọ̀ kádàrá bọ́lọ̀ ti ṣe léyìn ni ètò ọlọ́run ètò ọlọ́run èyí jà yàn bẹ́ẹ̀ bá ti ń jakada yóò sì yóò rí yẹ ọlọ́run nǹkan mẹ́ta yẹn èyí bá wọn dá sí kí wọ́n sọ̀rọ̀ sábẹ́lá ìdá èyí sọ kí wọ́n máa sọ̀rọ̀ ìràwọ̀ òsèràwọ̀ èyí bá wọn dá sí kí máa wá ọlọ́run bó ti ṣètò rẹ̀ èyí bá wọn dá sí ara ń kìlọ̀ fún wa ká má ṣe òun ni ká má sọ̀rọ̀ àwọn sàhábà àwọn ah, oníjẹ́ thulatun minal awwalin ní sí kìí sàwọn sàhábà ni bẹ́ẹ̀ ọba wa mọ̀ta àwọn tọ́lọ̀ ń ròyìn ìtàwó gan lè yẹn fẹ́ mọ̀ àwọn tọ́lọ̀ ń pàtàkì wọn tó yẹ radiyallahu anhum waradu an tọ́lọ̀ lóhùn yọ́nú sí wọn wọ́n wá yọ́nú sí wọn lọ́nà bẹ́ẹ̀ ọba wa mọ̀ta àwọn èyí hùn ìtàwó gan lè yẹn fẹ́ mọ̀ ló fi jásí pé barnamiji wa program wa ta fẹ́ bẹ̀rẹ̀ yìí tá à ń sàlàyé lónìí tọ́jà kọ̀kọ̀ Ramadan yìí tá à ń sọ pé afẹ́fi lélẹ̀ yìí tá à sahaba gbàgede àwọn sahaba ìtẹ̀gbésí ayé àwọn sahaba ntí gbogbo wa ní bùkátà sí ni bá a ti wá ṣe pẹ̀lú ògùn ni pé programu yóò máa wáyé lójoojúmọ́ gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé kọjá láti aago mẹ́rin àbọ̀ ṣaago márùn-ún gẹ́gẹ́ bó ti já sí pé a ti ní programu míì náà tá à ń lẹ́ǹtì etí lọ́rin tó wọ́n máa wáyé látàgò mẹ́rin ṣaago mẹ́rin àbọ̀ eléyà wọn wáyé látàgò mẹ́rin àbọ̀ sí aago márùn Daaru Naim tó wá ní programu míì náà ní TVC tí wọ́n máa wáyé látàgò márùn sí márùn àbọ̀ yóò jẹ́ wákàtí kan àbọ̀ lójúmọ́ tá a máa fi sin lọ́run lásùbà lásùbà láfikún eléyìí ń programu kan yìí náà tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí tó bá wá di láago mẹ́sàn-án alẹ́ sí mẹ́sàn-án àbọ̀ èyí tá a sọ lásùbà yìí wọn ò tuntun dá padà bóun ni ó ti máa wáyé a máa mú tan sàhábà kọ̀ọ̀kan sàhábà báyìí ń jẹ́ báyìí bá a bá ti rí tíráwò máa ń pa rẹ̀ bóyá bí wọ́n ti bí tá a bá rí bí wọ́n ti bí ọmọ ìlú wo ló bóun ló ti gbà Islam iṣẹ́ wo ló ṣe nù Islam kílẹ̀ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lára ẹ̀ bóun làwọn èèyàn ti ròyìn ẹ̀ ìgbà wo ló kú a máa mú sàhábà sàhábì yìí kọ̀ọ̀kan tá a bá ti musa bẹ kan a yànjú ẹ bọlọmba ni kọrọ wa lọ́rùn kíram dání tó tán a lè láǹfààní sábẹ bíi mẹ́wàá ọkùnrin ọwà ńbẹ obìnrin ọwà nù wọn ntẹ wàá ma bá ti fẹ́ yànjú ẹ bóyá ká máa mú ọkùnrin méjì obìnrin kan ni àbí ká máa ṣe ní ọkùnrin kan obìnrin kan a obìnrin wọlé ọjọkùnrin lọ a obìnrin wọlé ọjọkùnrin lọ náà ayẹyẹ bí sẹ yà ti yànjú ẹ qawwamuna ala nisa tá a bá sọ sàábí méjì torí pé lirijali mithilu hadil unthayain tá a bá pín gúnnú sẹ̀ríà tá a bá ti fún ọkùnrin ní nǹkan méjì á fobìnrin ní ẹ̀yọ̀kan pẹ̀lú ògo ọlọ́run tá a bá ti sọ sàábí lọ́kùnrin méjì á wàá sọ sàhábíyà ní ẹ̀yọ̀kan bí ó ti jẹ́nu pẹ̀lú ògo ọlọ́run ibo láti wá gbéṣẹ́ àwọn sàhábí àwọn sàhábà kan wà tí gbogbo wa ti mọ̀ wọ́n tá a sì mọ díẹ̀ nínú tàn gbèsè ayé wọn ṣùgbọ́n sahabiyun jalil tí a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lénìí sàábẹ́ ńlá kan ni tírú rẹ̀ ń wọ́n láàrin àwọn sàhábà tírú rẹ̀ wá ń wọ́n láàrin àwọn tá à ń pè ní ọmọ èèyàn lórí ilẹ̀ nígbà tí wọ́n fẹ́ ròyìn sàhábì yìí sàábẹ́ yìí ń gbà wọ́n fẹ́ ròyìn ẹ̀ wọ́n ní rajulun ishtara al-akhirata bid-dunya wa athara Allaha wa rasulahu ala siwahuma rajulun sábẹ́ta fẹ́ sọ̀rọ̀ rẹ̀ arákùnrin kan ni ishtara al-akhirata bid-dunya ó gbé ayé báyìí ó wá ta ó wá fi rọrùn ó gbà pé yóò jẹ́ nǹkankan alikiyama nìkan ló ń wá ó wá gbà pé ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run ju gbogbo nǹkan lọ kò rí nǹkan kan rò tọkọjọ ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run ta ni sahabi náà tá a fẹ́ mẹ́nu létan rẹ̀ orúkọ rẹ̀ ń jẹ́ Sa'id ibnu Amir alijumahi kí ni mo pè jẹ́mọ́ Sa'id ibnu Amir alijumahi ọjọ́ màlúù maka bá nàbì ti jọ́ ma maka tábàkà lè jọ́ ma maka tí usman jọmọ maka bẹ́ẹ̀ ni saheed ibnu amir alijumahi lòun náà jẹ́ ọmọ ìlú maka nínú àwọn tí ọkọ gba islam lọ́wọ́ nínú àwọn tó ṣe kékeré tọ́ba nẹ́bí tí wọ́n ń sọ̀dọ́ tí wọ́n ń rí ànẹ́bí wọ́n wá ń fìyà jẹ ànẹ́bí ń ṣetí rẹ̀ ń sojú rẹ̀ wọ́n wá lé ànẹ́bí láti maka lọ sí lu Madina ó ara wọn ti ń sọ pé ṣé ìsìlámù ṣe kò ní jòkó maka sì ní ṣe ara wọn lọ́wọ́ wọn fi wá lọ jagun badir nígbà wọn wá lọ jagun badir tí wọn wá darí ogun badir sẹ́mi pé ní ogun tọ́lọ́wọ́n bá kọ́kọ́ fi ṣe àránṣẹ́fà nẹ́bí wa Muhammad tọ́lọ́wọ́n náà lámọ́lẹ̀ pé laqad nasarakumullahu bi badirin wa antum adilla èmi ọlọ́run ọba ràn wá nẹ́bí lọ́wọ́ mi ogun bádàrí níjọ́ náà lọ́hùn èèyàn yẹpẹrẹ lẹ́yìn mùsùlùmí níjọ́ náà ogun tí wọ́n fẹ́ lọ jà tí wọ́n ka òǹkà mùsùlùmí torí pọ́gọ́rùn mẹ́ta lé díẹ̀ ni tí wọ́n wá ka àwọn kùrẹ́ṣì mẹ́ka tó fẹ́ bá wọn jà tí wọ́n wá lé ní ẹgbẹ̀rún one thousand lé díẹ̀ sẹ́mi pé àwọn ará mẹ́ka wọn ò ní bùkátà sí nǹkan ju gbé kẹ́kà lọ́ bù wọ́n mọ́lẹ̀ náà lọ sẹ́mi pé láàrin wọn nísìnyí èèyàn mẹ́tọ́ ọmọ mẹ́nìkan tó fìyà mélòó ni wọn ọgọ́rùn mẹ́ta péré mélòó la wa one thousand plus ahaha ah. ọlọmọdé ari lóko yọya ẹ̀yin mẹta ẹ máa ṣe kíni ẹ máa mẹnìkan bóòlù ẹ̀yin mẹ́ta ó sì máa mẹnìkan tí kò ní ka ọkàn ara wọn kà pé mélòó gbogbo wọn lẹ́yìn náà ogun bá dèrè yẹn ọgọ́rùn sábẹ́ fẹsẹ̀ ni lọ́ni kò sí kanu ara mẹ́ka tí ọ̀gẹ́sí ọgọ́rùn sábẹ́ wọn ò ní nǹkan àjà kò sí kanu ara mẹ́ka tí ò ní nǹkan àjà kódà ń gbà wọ́n di nǹkan àjà tán wọ́n di obìn wọ́n di oúnjẹ wọ́n sẹ́ẹ̀tì àwọn obìn tí wọ́n ń kọrin tẹ́tí mọ̀ pé kò síyèméjì àwọn ṣẹ́gun nígbà tí agbára ọlọ́run dé ọlọ́run wá ní kí mùsùlùmí ó borí wọn gbogbo àwọn sọ̀nà dídùn kúrẹ́ṣì àwọn jàǹkà jàǹkà jàǹkà nù kúrẹ́ṣì nínú ogun Badir lọ́wọ́ ti bà wọ́n kí ni ẹ wá di ọgbẹ́ ọkàn fáwọn tó jọmọ kéékèèké mẹ́kà tí wọ́n wá pa àgbàlagbà mẹ́kà táwọn náà wá bọ́ sípò àgbàlagbà ara wọn ni Abu Sufyan ara wọn tún ni Sofwan ibn Umayya Abu Sufyan àti Sofwan ibn Umayya wọn ò sínú àgbà mẹ́kà tẹ̀tẹ́lẹ̀ àwọn tó pọwọ́ làwọn àgbà làwọn wà àmọ́ ogun ti gbé àwọn àgbà níbi ogun Badir Abu Sufyan wa bọ́ sípò àgbà Sọfwan ibnu Umayya òun náà bọ́ sípò àgbà Abu Sufyan yẹn ibnu Harb bàbá tiẹ̀ ní jẹ́ Harb Sọfwan ibnu Umayya sẹ́wárí ìnira ìtara wípé àwọn wo Muhammad àtàwọn abakar àwọn ọmọ rù nílùú gbogbo wọn wọ́n wá pa alágbájá wọ́n pa làkàsígbè wọ́n pa dólà àgbẹ̀sán ànígbà àgbẹ̀sán ara wọn gbóná mẹ́ka kan gbogbo gbogbo ẹni tí ń jára mẹ́ka inú ìbànújẹ́ wọn wà sẹ́mi pẹ́ni tí èèyàn bá ń bínú èyí ó bínú ọmọ ẹ̀ èyí ó bínú ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ yẹn rọ́ ọmọ sẹ́rẹ̀ èyí ó bínú ẹ̀ bí ìgbà tí ìlú méjì bá ń jà ni tí wọ́n bá fẹ́ palẹ̀ má jà wọ́n kọ tiẹ̀ ń bá sí ara wọn tí wọ́n bá ti ń tiẹ̀ ń bá sí ìpalẹ̀ má kí ni wọ́n ń ṣe wọn. bíjà ń bá wa tọ́ba tójà tán láàrin ìlú méjì ń gbogbo ọmọ ìlú kọ̀ọ̀kan sá padà sí ẹ dákun kọ́ńtìrì méjì wa ń jà lásìkò tí wọ́n ń jà lọ́wọ́ tíjà wa le ọwọ́ wa bà kan nínú àwọn kọ́ńtìrì yẹn òun tọ́wọ́ wa bà wọn ọmọ kan láti ibi tó ti lù tí wọ́n ti lù wọ́n ọwọ́ àrìn gbèrègbè ọwọ́ àtọmọ òun kò wọ́n ṣe bọ́ọ̀lù tí mo fẹ́ sọ yìí ti rí nù bọ́ọ̀lù tí mo fẹ́ sọ yìí ti rí nù sahabiyun jalil ẹlẹ́kùn sábẹ́ wò ń sọ̀rọ̀ rẹ̀ Sa'id ibn Amir al-Jumahi sábẹ́ mi wá ń jẹ́ Khubayb ibn Adi kí ni mo kọ́kọ́ tiẹ̀ Khubayb. Ibnu àdìyí yìí ọwọ́ tẹ̀ lẹ́yìn ogun Badr lásìkò tí ara ń kan gbogbo àwọn ará Maka lọ́wọ́lọ́wọ́ òun ní gbérégbéré ọba jí gbé wá Maka wípé ọwọ́ ti tẹ̀ kan láàrin àwọn tí ń tẹ̀lé Muhammad ọwọ́ ti tẹ̀ bọ́wọ́ sì ti tẹ̀ yìí òun láàfi jófin wọ́n wá mú wá sí Kaaba nígbà wọn mú débẹ̀ wọ́n wá lago gbogbo ara maka wa jáde wa wípé ọwọ́ ti tẹ Khubayb ibn Adi tí ń tẹ̀lé muhammadun rasulillahi sallallahu alayhi wa sallam obìnrin jáde ọkùnrin jáde àwọn ọmọdé kéèké jáde nínú àwọn ọ̀dọ́ tó wá jáde wá ń jọ́nà pé kí ni ń ṣẹlẹ̀ mí náà fẹ́ wòran tí wọ́n ń pè àníṣe nǹkan ó ṣe lónìí ọwọ́ ti tẹ Khubayb ọmọ muhammad tọ́jà kan náà ọmọ tí ń tẹ̀lé káàkiri nínú àwọn ọ̀dọ́ tó wá jáde níjọ́ náà pé a yóò sojú tèmi náà èmi náà wòran yìí wo kí ló fẹ́ nínú wọn ni Sa'id ibn Amir al-Jumahi nígbà tí ọwọ́ tẹ Khubayb àwọn ará Maka ní eré Khubayb ibn Adi ntí ó ṣẹlẹ̀ ni pé a fún ọ kọ́ ọ bá wa ṣètò bí ọwọ́ ti tẹ Muhammad bọ́ọ̀ bá ti tẹ Muhammad á tó ọ lẹ̀ ọmọ sí kínní ọmọ lọ Hubaibu ní sẹ́ẹ̀rí bí mo ti wà yìí tọ́wọ́ yín tẹ̀mí yìí tẹ̀ ń sọ tẹ̀ ń sọ yìí ibi tá a nẹ́bi wà lọ́hùn gan bẹ́ẹ̀ gùn bá ń gùn bẹ́ẹ̀ aró sì máa ní mí ibi tọ́wọ́ lọ́hùn gan bẹ́ẹ̀ gùn bá gùn lọ́hùn tí ń bá gbọ́n bí mo wà yìí ara si ma nimi ẹni mi sẹ́mi níwájú ebi ẹ̀ lọ́ mú kẹ́pa. àwọn a ọ̀dà bí ẹni pẹ́yìn máa ṣe kínní yìí máa a hàn ọ́ nínú kọ́ sọ́ńtà fẹ́ àdìkẹ́mi rẹ̀ bọ́ àmọ́ ibi tẹ́nu kojú sí ni pé ẹ pa ẹ pa ẹ pa ẹ má jẹ́ ọ lọ ẹ pa ẹ pa ẹ kò ní jẹ́wọ́ ẹ pa. kẹ́nìkan balẹ̀ láàrin sẹ́mi kò ní tó àwọn àni ọ̀ya ẹ má pa sí kaaba ẹ máa mú nsọ́lá àdúgbò kan tí wọ́n ń pèbè ní àtẹnìyìm kí ni mo kọ́ bẹ̀ jẹ́ àtẹnìyìm yìí ni wọ́n wá mú kùbá ìbù lọ Abu Sufyan ibn Harb àti Safwan ibn Umayya àwọn alàgbàlagbà tó lídìí gbogbo ètò wọ́n wá ti kùbá ìbù ṣáájú ibn Adi àwọn méjèèjì ní tẹ̀lé àwọn ọ̀dọ́ géńdégéńdégéńdé tí Saheed ibn Amir al-Jumahi tó jẹ́ kan láàrin wọn wọ́n tẹ̀lé àwọn àgbàlagbà yìí àwọn obìnrin náà wá tẹ̀lé wọn àwọn ọmọ kéèké wá hó pẹ̀lú àtẹwọ́ pé ọwọ́ tẹ ọwọ́ tẹ wọ́n wá ń hó lọ bẹ́ẹ̀ wọ́n wá ń lọ sí àdúgbò tá à ń pè ní atẹnìím wọ́n fẹ́ lọ lè pa á lọ́hùn. Saheed ibn Amir al-Jumahi ó jẹ́nu àwọn tó wà níwájú tó tò síwájú pé ọ̀hún. Uh -huh àwa náà wà ń bẹ̀ kò sì ní sẹ́yìn wa wájú lọ wà ń jọ yìí wọ́n wá ti Khubayb ibn Adi wọ́n ń ti lọ bí wọ́n ti pa ládùúgbò tá à ń pè ní tẹ̀lẹ́yìn gbogbo ẹ̀ báyìí ojú Sa'id ibn Amir alijuma jumahi ló ṣe nígbà wa mú dọ̀hún tí wọ́n mú débi tí wọ́n ti pa tí owó yẹn ń pè ọ́ yá ẹ̀ dé àwọn kan ń pè ẹ má dé ẹ bọ́ sí òòó àwọn ah, kan pé ẹ má jásí o àwọn kan pé ẹ má nàtí ẹ kú wọ́n sàn sọ gbogbo ẹ̀ kò bẹ́ẹ̀ bu wọ́n báyìí àyà rẹ̀ ò sèèsì já ẹ̀rù ò sèèsì bá nígbà tó wáyà ni wọ́n sọ fún pé èrè kò báyìí ọ̀rọ̀ tá à bí ọ́ látò bí ọ́ ṣé ká fi ọ́ lẹ̀kọ́ máa lọ kó o ṣètò bó ọwọ́ ti tẹ Muhammad fún wa ah ó ní sẹ́ mo tó sọ fún yín sẹ́ níbi tó wà lọ́hùn sẹ́ ẹ̀yìn gbogbo ẹ̀gúngún níbi tí mo wà yà ó mọ mọ́ mi. ká pa ọ́ ó ní ẹ pa mí ká nàbí ọmọ abẹ. kò bẹ́ẹ̀ bu wá ni wọ́n pa òun ká nàbí ti wá pé ah ntọ́ wà ntọ́ sọ yìí nǹkan àwọn ọ tọrọ kankan ní tọrọ. ó ní in shi'tum an tatrukuni arkaw rak'atayn qabla masra'i faf'alu. títí mo fẹ́ tọrọ ni pé ẹ dákun tẹ́ ẹ bá lè mi kẹ́ ẹ tó gbẹ̀mí lọ́rùn mi ẹ jẹ́ n kíráka méjì péré. kan ní ọ kọ́ ọ kẹgbẹ̀rún ó kù irun rẹ kò sì ní a ma pa wọ́n wá fún lómi ǹjẹ́ mi lè kàn jáyà báyìí kí n ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ wọ́n lè ṣerú ẹ̀ bí ìgbà ń bá fẹ́ pààyàn tí wọ́n á ní kó wá sọ̀rọ̀ gbẹ̀yìn tó dùn pé lónìí kò sí èméjì ikú ni sábẹ́ yìí dá lójú pé lónìí kò sí èméjì wọ́n wá fẹ́ kó jásí pé àdéhùn tí ó tí ó pa òun àtayé pọ̀ rákà méjì ni pé àdéhùn tèmi àtayé jọ ṣègbè yín o yìí tí mo ṣe gbẹ̀yìn láyè mi irun mo kí gbẹ̀yìn tó fi jásí pé àwọn ẹni rí n ò ṣe é lé bá o wọ́n ti lọ àti lé wọn bá ṣòro ọmọ kó òun fẹ́ kú kọ̀ wá rántí ìyàwó kọ̀ rántí ọmọ kọ̀ rántí dúkìá kọ̀ máa sọ̀rọ̀ pélé mi ìyàwó mi wọn ni ẹ dákun mo mọ̀ pé kù àmọ́ kí n tó kọ́ sáàjì ń tọ́ àrìn mi àtọ́lọ́ ń ṣe kí n kíra kà méjì ó tọ́ àrìn wọn àtọ́lọ́ ń tò iṣẹ́ tó ṣe láyé láka méjì ni wọ́n wá fún lómi wọ́n wá sálùwàlá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó parí àlùwàlá ó kọjú sí kíbla ó wá farabalẹ̀ ó wá kíraka méjì pẹ̀lẹ́pẹ̀lẹ́ Sa'id ibùnà amir al-Jumahi ń wo tani ń wo tí ń ṣe bẹ́ẹ̀ ibùnà adiji ní ń ṣe bẹ́ẹ̀ Sa'id ń wo báyìí Sa'id ń jẹ́ kèfèrí ń jọ náà mo wá kíraka méjì tán ó wá nítọ̀ ó wá kọjú sáwọn èèyàn nígbà ó parí àlùwàlá méjì ni wọ́n sọ fáwọn kèfèrí yẹn pé wallahi lawla an tadunnu anni ataltu salata jaz'an min al-mawt lastakthartu min as-salat mo kàn rí i pé ẹ máa rò pẹ́rù ń bà mí láti kú ni tí ì ṣe pé mo rò pé ẹ máa rò pẹ́rù ń bà mí láti kú ni irun mi ìbá gùn jù báyìí lọ. àmọ́ tí n bá wà ń fún àrùn ogun yẹn máa rò báyà nítorí fi ń ni mo fi kí ìbá kí kọ́ yìí kí tí ó pọ̀ jù báyìí lọ máa rò pé tí n bá ń kí tọ́ pọ̀ ẹ máa rò pé bóyá ẹ̀rù kú bá ti yá. dájú wahida níta bá pè ní kèfèrí bákan náà gbogbo wọn rí ń alukufuru milatun wahida ìta bá pè ní kufuru ìwà tí kèfèrí ìtànà bá wù ntòní ó wù o ìwà tí kèfèrí ìtòní bá wù tọ́lọ́ wúrú ẹ̀ bákan náà kèfèrí tí rí ní ọlọ́run ti dáyé bẹ́ẹ̀ náà wọ́n sì ti mẹ́ rí lọ́tàlùkì àmọ́ ọlọ́run èdè nígbà wọn pa Khubayb wọn pa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọwọ́ ni kí wọ́n bọ́ sọ lára ẹ̀ wọ́n wọ́n ní ẹ lọ́ọ́ lè kọ́bẹ wá wọ́n ká tó mú wá wọ́n wá ní ẹ dáná wá dáná wá ní kí wọ́n kọ̀bẹ bọ̀ náà nígbà wọn afọ̀bẹ síná wọ́n wá ń bí pé atuhibbu an yakuna muhammadun makanaka wa gbóná yẹn báyìí wọ́n fi nǹkan di ọ̀bẹ gbóná mú wọ́n wá bubi tẹ́ ẹ̀ náà bá ó bu ẹran báyìí wọ́n wá bu háì wọ́n wá ẹ̀jẹ̀ ó ti ṣe sùrùsùrùsùrù wọ́n tún wá bí pé kò bẹ́ẹ̀ kí lórí sí kí Muhammad wà láyé rẹ̀ yìí kọ́wọ́ tẹ ká máa pápá yìí kí wọ́n máa lọ yóò tún sọ fún wọn pé àníṣe wàláhì máa wò hìbò an akuna aminan wáàdì an fi ahàlì wàlàdí wà anna Muhammadan yóò xazu bishawuka mo fọlọ́ mi búra inú mi ò lè dùn kí n wà pẹ̀lú ìyàwó mi àtàwọn ọmọ mi kí n kọ́kàn mi ó balẹ̀ kí n wá gbọ́ pànẹ́bí wa ń bì kan tẹ́ gungun inú mi ò lè dùn ìtumọ̀ ẹ̀ ni pé bí mo ti wà yí tẹ́ mi lọ́rùn nǹkan kan ò gbọ́dọ̀ ṣe é. ẹ ṣe àwọn eléyìí tó ròyìn àbí wọn ò tó ròyìn tí wọ́n kú nítorí ànábì ṣé ìwọ o bẹ́ẹ̀ fáfá rẹ tí a bá gba ọ létí ó ní ẹ̀ka lọ́mọ bí tí wọ́n wà sẹ́bẹ̀ kọ́ ni wọ́n mú ọ̀bẹ gbóná wọ́n rẹ́ ẹran kò bá ìbò ibùn àdìyí wọ́n dẹ̀ ń sọ fún pé sọ́ọ̀sọ́ bíi táàdì nábì wà kájí ọmọ lọlé ó ní àníṣe bí mo ti wà yí tẹ́mi lọ́rùn àníkọ́ wà níbi tọ́wọ́ ẹ̀gún òtún gbọ́dọ̀ gun tágun bá gun arótùmọ̀ ẹni mi arómọ̀ ẹni mi ni ìtumọ̀ ẹni pé ẹ̀pa mí kà nábì máa ṣe kí ni bọ́lọ̀ ń bá nírọ́ di Allahu anihum wọ́rọ̀ ó tó bẹ́ẹ̀ àbí ó tó bẹ́ẹ̀ sáwọn eléyìí wọ́n lẹ́tọ̀ọ́ yọ̀nà eré ẹ̀jẹ̀ àwọn eléyìí làwọn ń ṣe islam o báwọn eléyìí ọba kúrú kú yìí ni kọlọ̀ ń wá síjú àánú wò wọn kọ́ wá ná islam lọ́wọ́ àwọn olè ṣe islam bá ti ń ṣe islam yìí o wòláyìí ka àbáyìí fàjì ní ibi mísìlẹ̀hìm àwọn bàbá àti wàrí ẹ̀yìn lọ́ múrú wọn wá àwọn tó fẹ̀mí ilẹ̀ báyìí nítorí ọlọ́run àtànábì sẹ́yìn lè ríru wọn ni kò sẹ́sì kan tó lè ríru eléyìí wọ́n wá rẹ̀ wùbẹ́ ibùn àdìyí bí wọ́n ti wá ń rẹ nítan ọ̀tún làwọn kan rẹ tan òsì làwọn kan rẹ bàdí làwọn kan rẹ gbáyà bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ń ṣe wọ̀rù wọ̀rù wọ̀rù lára ẹ̀ nígbà tẹ́mi wá múra tí ó bọ̀ sẹ́mi pé bẹ́ẹ̀ jọba tán lára tẹ́jọba tán lára kílẹ̀ mi ó ṣe ẹ wúrù nira yẹn kí wọ́n fi ẹ̀gún lásán gún yẹn bó ni ó rí ká tó wá ọbẹ̀ ọbẹ̀ lásán kọ́ ó tún gbóná wọ́n wá ń rẹ́ ẹran rẹ̀ lóye lẹ́yìn sepó sùn tó wà lérí ìnáró nígbà tẹ́mi wá múra tí ó bọ̀ kí ló wá ṣẹlẹ̀ Sa'id ibn Amir al-Jumahi nínú àwọn tó wà wájú tí ń rí ìnáwó ló ṣe kí ni gbogbo kí ni yóò ṣe yẹ ìgbà tí ẹ̀mí Khubayb wa bọ́ Khubayb wa kọjú sí sámà báyìí ó wá wo sámà ó kọjú sí sámà Allah. Allah kí ni wọ́n wí ìwọ̀n pé allahumma ahsihim adada waqtulhum badada wala tughadir minhum ahada kí ni túmọ̀ ọ̀rọ̀ náà ìpè allahumma ahsihim adada ọlọ́run o bá ń kà wọ́n lọ́kọ̀ọ̀kan bí wọ́n ti pọ̀ tó yìí waqtulhum badada wọ́n bá ń pa wọ́n tẹ̀léra wọn ọlọ́run wala tughadir minhum ahada ọlọ́run má yọ̀ǹda àkànnú gbogbo wọn. àdúrà tó ṣègbè ń parí àdúrà yẹn lafadha anfasahu al-akhira ẹ̀mí ẹ̀ bọ́ bẹ́ẹ̀ ni ẹ̀mí kò bẹ́ẹ̀ bọ́ gbogbo ṣẹlẹ̀ yìí ó sojú sahaba tá à ń sọ̀tàn ẹ̀ lẹ́nìí kí sahaba náà wọ́n ti pa kò bá ìbò tán sẹ́mi kótó mi ẹ̀ bá ti bọ́ tó ti ṣubú lulẹ̀ wọ́n wá kótó wọ sínú ẹni kí n kálukú ọmọ ṣe wọ́n máa lọlé anybody darí lọlé nínú ara maka nígbà wọ́n dé maka tán ọ̀pọ̀lọpọ̀ rántí ìṣẹ̀lẹ̀ yìí bíi jọ́ méjì jọ́ mẹ́ta àmọ́ ṣẹlẹ̀ yìí ṣẹ́kù sínú ọpọlọ Sa'id ibn Amir al-Jumahi tó bá jókòó lọ́sàn gẹ́gẹ́ báyìí yóò rántí pé ah, ah, kí wọ́n fẹ́ pààyàn kó sì tún máa kírun yóò tún wò pé ah, ọkùnrin yìí mọ̀ sí pèlè gbogbo wa kí lọkùnrin yìí wá ṣe gan tá a fi wá pa á báyìí kò kú ni a máa ṣẹbọ tiwa ká sì jó sin lọ́hùn tiẹ̀ náà pé tó ah wọ́n ah, mọ̀ òun gan irú èèyàn wo gan ni tẹ́lẹ̀ yìí wá lè fẹ̀mí rẹ̀ lẹ̀ fún irú èèyàn wo Muhammad gan tí Saidi wá lè tí Khubeibu tó lè wá yọ̀ǹda ẹ̀mí ẹ̀ ń torí Muhammad irú Akida wo lélẹ́yìí irú imẹ́ni wo rè irú ìfẹ́ wo rè ah, kí ló ṣe tí o lè sọ pé wọ́n jọ ìyìnwá maka kó sì máa sẹ̀mí tó níyàwó tọ́gbọ́n ma tó wá wíṣẹ́ láì ara ẹ̀ ń lọ lọ ń bọ̀ Sa'id ibn Amir al-Jumahi sẹ́mi kó tí ìrònú bá ń lọ tí ń bá ń bọ̀ yóò padà bí nǹkan sí yàn la ìrònú yẹn wá bí àwọn nǹkan kan sí la ní tó bí sí la ni pé aha ọkùnrin tí àwọn ti ń tẹ̀lé fẹ́ràn rẹ̀ tó bí wọ́n ti fẹ́ràn rẹ̀ tó yìí ọkùnrin yìí sáwàdà ọlọ́run lọ́rùn bọ́lá wọn ọ̀bá rẹ ni oògùn ọ̀jẹ́ tó báyìí kí wọ́n sọ àgùn síyàn kò jẹ́ tó bí wọ́n ti fẹ́ràn ànábì yìí rìsọ́ọ̀tì ẹ̀kan nu ìrònú ẹ̀ ó tún bí rìsọ́ọ̀tì míì fún kí ló tún bí ó tún bí pé àhá òun ti wà yìí tóun bá gbọ́ he òun ọ̀họ̀ òun ò ní jẹ́ kó ọ bá òun tóun fi sá irú ìgbàgbọ́ wo irú ìmánì wo lèyẹn lè ní tí wàá fọ ya sẹ́kù ni ìwọ akitẹ́lẹ̀ ẹ̀ máa bọ̀ bí wọ́n ti tírẹ́nì àwọn eléyìí tí n táwa ń sá fún fi dìrọ̀ lọ́dọ̀ wọn ayé táwa ń wá táwọn eléyìí òfin nìkan kan tí àwọn wálé kìí abàkáàkì a wọn yìí yàtọ̀ sí tiwa ó di méjì ẹlẹ́kẹta ó padà rí pé gbogbo ìṣòro tó bá lágbára láyé bẹ́ẹ̀ bá ti já múmìnì ìṣòro wọn ò jẹ́ ṣòro mọ́ kí lójú ọmọ àrílé yìí wọ́n rí pé ah inú ìṣòro tó lágbára ni pé kí gbogbo òlú ọmọ ẹnìkan ṣoṣo kẹ́nìyàn wá wò pé ah ẹ ti mú mi ná kí ìṣòro ń wá yẹ̀yẹ́ lọ́dọ̀ ẹnìyẹn débi pé kọ̀ wá rí ìṣòro ń rò mọ́ ní tí wọ́n ń kírun sẹ́wọ̀n pé bí ìṣòro bá dé bẹ́ẹ̀ lómi ò ní kírun mọ́ bá ọ pé ìṣòro ńlá gbogbo òlú mú ọ o tún wá gbàgbé ọlọ́run tó ń sìn ajásí pọ́lọ́hún yẹn gan ju ìṣòro lọ àti bí imáni bá tó imáni yìí máa borí ìṣòro ọkọ kọ̀ǹkúlùdù ń jọ kan pé ah, ní tí wọ́n ń sè é lágbára kọjá kó wọn má jọ yìí ọba lọ kaba ń jọ náà lọba lọ pariwo ń kaba pé látòní lọ́wọ́ èmi Sa'id ibùnú Amir alijuma yìí mo túwọ́ kò ń bẹ bọ́ látòní lọ. wa shahiditu alla ilaha illallah wa anna muhammadan rasulullah. ìṣẹ̀lẹ̀ kubayi ló sọ sa'id ibn amir alijuma yìí ló sọ di mùsùlùmí bó ti di kó gba islam nù. ti ọ̀ dàrú gbẹ̀ntọ́ gba islam lásìkò nìkan láyè nkọ láyè mọ́ maka lásìkò tí saheed gba sílámù yẹn gbogbo ẹnikẹ́ni tó bá gba sílámù lásìkò náà kọ láyè mọ́ maka ìtumọ̀ ẹni pé tó bá ti lè gba sílámù yóò palẹ̀ ẹrú ẹ̀ mọ́ yóò máa lọ Madina ni saheed ibn amir alijumahi nígbà tó ṣèkéde ìsìlámù ẹ̀ tán hajara ilal madina ó palẹ̀ ẹrú ẹ̀ mọ́ kọrí sí Madina lásìkò ni anabi ti jagun badari kọjá sẹ́mi kúkú badari yẹn ló bí tí ọwọ́ fi tẹ Khubayb Udu gan ti kọjá Khaybar ni wọ́n fẹ́ jà nígbà yẹn Sa'id ibn Amir jumahi ó dé Madina ọba tí ń palẹ̀ mọ́ ogun Khaybar ó ṣe kéde Islam ẹ̀fọ́ anabi anabi welcome ẹ̀ anabi ní Khaybar aya olùtí yá ya Rasulallah kọ́sọ́ pé mo ṣẹ̀ṣẹ̀ bíbí ti rí nísìn tá a bá ní sẹ́ẹ̀sì yá nísìn àwọn akóni àwa ẹ̀sẹ̀ onílèmí sẹ̀sẹ̀ wà ìmánì rẹ̀ ò kúnná nìtumẹ̀ ẹlòmíràn ni àwọn tá a ti bá ń bí tipẹ́tipẹ́ kí làwọn gan ṣe àwọn tá a ẹ̀sẹ̀ dé kí làwọn ṣe ìmánì rẹ̀ kéré nìtumẹ̀ anabi sọ fún sayidi pé ogun ti ya sayidi ṣe kíni ó tẹ̀lé wọn ni gbogbo gazawat gbogbo ogun pátápátá tá ànábì wá já pẹ̀lú àwọn kèfèrí tó fi lọ́ọ́ bá ọlọ́run ọba Sa'id ibn Amir al-Jumahi kọ̀ wọ́n yìí bí kankan bí gbogbo ẹ̀ ó tiẹ̀ gbà pé sẹ́ kóun náà tiẹ̀ kú síbẹ̀ tó ń bá tiẹ̀ kú bọ́yá tá ẹ̀sìn òun àwọn sahaba fẹmi wọn ma bẹlẹ òun kú ni n padà bọ̀ wá pìtà àwọn sahaba fún yín kí n bẹlẹ òun kú ọlọ́run ogun ni n lọ yìí má jẹ́ n dé omi ni ọlọ́run jihadu ní lọ yìí yóò tiẹ̀ dùnmọ́ mi kí wọ́n tiẹ̀ wá pa mi kí wọ́n wá gé imú mi kí wọ́n so kọ́ kọ́ wa dijọ́ àlìkí àmọ̀ kí wọ́n wá pọ́ o kí wọ́n lọ́hùn bí gbẹ́lágbájá kí n pé hàn yín imú rẹ̀ dà kí n pé à mọ́ lọ́lẹ̀ ẹ jagun sójú ọ̀nà rẹ ni wọ́n gé mi nímú kọ́ lọ́hùn wá náà yá ẹ bá ń ṣe mímu ìfúnlá jẹ náà àwọn sábẹ́ ni wọn ṣé wọlé ṣerú ẹ̀ kó wọn ní jihadu yá ọ padà ni ìrònú ọba ọ ó ní yá mi bímọ mi náà fẹ́ bímọ tó bá bímọ tán ìrònú tún wá bọ́ tá a bá ní kọ́ ká lọ jihad ó ní bẹ́ẹ̀ ni ta ni ó bá ń tọ́mọ mi tó bá wa tọ́ tó dé èèyàn tán tá a bá tún ní ọ̀ka ló tún ní bẹ́ẹ̀ ni ṣé ní jẹun ọmọ ni èyí ń lẹ́ẹ̀fi di pa àwọn sàhábà yàtọ̀ sí wa àbí wọn yàtọ̀ sí wa gbogbo orúkọ yìí ń bẹ ẹ̀ já àwọn ọmọ wọn mọ̀ ọ́ ẹ wá ń lọ kó ìwé àkàrà ògùn lé wọn lọ́wọ́ tí ó máa kọ́ wọn nífa àtàwọn ẹbọ lẹ Yorùbá tí ó máa dá wọn padà sóko tá a ti kú tá a dúpẹ́ lérí ẹ̀ Said ibn Amir alijumahi gbogbo gazawati tá anabi lọ tó fi lọ bọ́lọ̀hún kọ̀ wọ́n yìí bẹ́ẹ̀ gbàtà anabi lọ ọlọ́run tán Said ibn Amir alijumahi. ọgbà bákàrí lọ́gàá rẹ̀ ọwọ́ ńgbàtà bákàrí lọ́tàn ọgbà ọmọdù lọ́gàá ìwà ń tẹ̀lé wọn kí gẹ́gẹ́ bí ti ń tẹ̀lé ànábì wa Muhammad ọgbà pé tọ́ àwọn tá ànábì fílẹ̀ fún wa rèé tóní a máa tẹ̀lé a sì máa tẹ̀lé wọn sẹ́wárí àtàbùbákẹ́r àti Umar àti Uthman àti Ali àti gbogbo sàbẹ̀. wọ́n dá saidi malọ́tọ̀ upele yìí láàrin wa yàtọ̀ saidi bùnà amúlùmí yìí ọ yàtọ̀ láàrin wa eléyìí ò níta yérò rárá ìtọ́ka saidi ojú pé kí n wà ní jẹ́nà lọ gbogbo gbèsè ayé rẹ̀ ni pé kálíkì àmọ̀ mi ọ̀sà da kálíkì àmọ̀ mi ọ̀sà da kálíkì àmọ̀ mi ọ̀sà da wọ́n sì saidi ìtọ́kàn tó ṣeré tó fi di ọ̀nà kò ní wẹ̀yìn wòye ń ṣe lọ́nu nti gbogbo wọn fi mọ̀ ẹnu pẹ̀tọ̀ ẹ má bá sáyé di sọ̀rọ̀ ayé ẹ sá sọ fún pé ọ̀nà àlìjẹ́nà rè ẹ sì má bá sọ̀rọ̀ wá wáyé ẹ sá sọ fún pé tó ṣe tó fi di ìyọnu ọlọ́wọ́n ọba rè sẹ́mi pẹ́ni tá à ń ròyìn nínú àwọn tí ó ní tí ó lágbára jù ìbẹ̀rù Ọlọ́run kan o sẹ́mi pẹ́ni tá à bá ti ròyìn rẹ̀ yìí inú tí ó ní tí ó lágbára jù òdodo jẹ́ kan o irú ẹni táwọn yorùbá ti ròyìn rẹ̀ yìí sẹ́mu kébò tí ìdíhùn ní ọ̀fẹ́ kí gbogbo yìí ó ṣe kí ó dijọ́ kan Said ibn Amir al-Jumahi mo ti sọ́lẹ̀ kan ó dúró tó abákà lásìkò kìláfà rẹ̀ ìmọ̀ lọ bá ìmọ̀ lọ sí wáàsí fún ni yóò sì mọ dẹ́rọ̀ lọ́nà babakari nígbà tá abakari lọ tó tọrọ ayé Umar Said ìmọ̀ lọ ká Umaru mọ́lé yóò má lọ dẹ́rọ̀ lọ́nà Umaru yóò má lọ sí wáàsí fún Umaru bí wọ́n bá ti kẹlẹ̀ kó tó ń dábàá Umaru ti mọ̀ pé tọ́ àwọn gbọ́ wà sí lónìí sọmọ ni tí yóò kọ́ tí ó dà ní ọlọ́ọ̀lì bá síwájú mọ́ lọ́sọ̀ òdodo fún un lànà bí fi ní qawlu haqqin amama sultanin ja'ir ìtọ́ dájú ní wàá sí ni kọ́ lọ́sọ̀ òdodo lọ́dọ̀ ọba tọ́jẹ́ hànà ọba ìlú eléri apàṣẹ tọ́wá jẹ́ pé ń dalẹ̀ lu tí ó sì kọ́ aburú kan láti ṣe kọ́ wa lọ́wọ́jú ẹ̀kọ́ lọ́sọ̀dodo èèyàn gidi ni ọ́. Saheed ibn Amir al-Jumahi kọ yọ̀dá Abubakar mẹ́sẹ̀ wá sí fún kọ yọ̀dá Umaru lọ́ba àdìjọ́ kan lọ́ba lọ́lẹ̀ kẹlẹ̀kùn mọ́ Umaru lérí Abubakar ti lọ́dọ̀ Ọlọ́run gbaná Umaru làlífà òun ni Amirul Mu'minin lọ́ba lọ́ kàn lérí. ó ní ya Umar usika an takhsha Allah wala taksha nasa fila ó ní amirul muminin mo wá bọ́ mo wá ṣe wáàzí fún ọ ní tí mo fẹ́ sọ fún ọ ni pé máa bẹ̀rù ọlọ́run lára àwọn èèyàn ni o Ma bẹ̀rù èèyàn kọ́kọ́ lọ́lọ́run o gbogbo ntọ́lọ́nba ni o ṣe ni o ṣe fún wọn má wàá bẹ̀rù wọn kọ́ wá ṣe ntọ́lọ́ ni ọmọ ṣe o ìtumọ̀ ẹni pé má torí èèyàn kọlu ọlọ́run ni wọ́n ń ṣe wá síbẹ̀ fún Umaru ọwọ́ ni wa alla yukhalifa qawluka fi'laka fa inna khayra al-qawli ma saddaqahu al-fi'l ó ní lẹ́yìn náà ní tó bọ́ sọ ìwọ lórí wa ọ̀rọ̀ tó ń bá ń sọ lẹ́nu méjèèsì ọwọ́ rẹ̀ ọ̀ta kó o sórí ọ̀rọ̀ tó dáa jù òun ni kò sọ tán kí wọn ó sì ṣe àmọ́ kọ́ máa sọ bá wa ká máa ṣe kí wọ́n má ṣe má dán wo Saheed ń ṣe wáàsí bẹ́ẹ̀ ta ni ń ṣe wáàsí yẹn fún Umar bin Khattab ó tún ní ya Umar ó yí Amirul Mu'minin náà kó mbẹ́ ó ní ya Umar ìwọ Umar liman wallaka Allahu amrahu min ba'idil muslimina wa qaribihim wa ahibba ma tuhibbuhu li nafsika wa ali baytika. وقرأ لهم ما تكرهه لنفسك وآل بيتك وقد الغمرات إلى الحق ولا تخف في الله لومة لائم أنا وعمر nọtí tó ń bọ̀ sọ òun ni pé lọ lè fara rẹ balẹ̀ lọ fara rẹ balẹ̀ gbogbo àwọn tó lọ ní ọjọ́ gàlẹ́ lérí fara balẹ̀ fún wa wọ́n súnmọ́ ọ ni jìnnà sí ọ fara balẹ̀ fún gbogbo wọn wọ́n lọ nífẹ̀ẹ́ wọn bó o ti nífẹ̀ẹ́ ara rẹ àtẹ̀bí rẹ ni o nífẹ̀ẹ́ àwọn náà ntọ́ ọba lè ṣe fúnra rẹ tó lè ṣe fẹ́ bí rẹ ni o ṣe fún gbogbo àwọn tó lọ ń bá kólé ọlọ́wọ́ nu mùsùlùmí o ntọ́ ọba kọ̀ fúnra rẹ tó fẹ́ ṣe fúnra rẹ tó sì fẹ́ kó ṣe bí rẹ mẹ́jọ ṣe wọ́n o má wàá kùn láyé nìkan kan tó bá fẹ́ sòdodo wà kó dọ̀là gamarat má kùn láyé nìkan kan ilal haq tó fẹ́ sòdodo tó bá ti kọ̀ dodo má wọ́gun lọ́ni wala takafu fillahi lawmata la'im tọ́ba wa kan tọ́lọ́ ma bẹ̀rù pé nìkan bu ọ ma ṣe tiẹ̀ lọ ọ wa sọ bẹ́ẹ̀ fún Umaru Umaru wa kọjú sí padà Umaru ni ya Sa'id ìkìlọ̀ tó kì í lágbà ọ̀rọ̀ rẹ̀ yìí lágbà wa man yastati dhalik kò sẹ́ni tó lè sẹ́ni tó wí kéèyàn jolórí kọ́ ọ ma sọ fún pé kọ́ ọ ma yẹn kọ́ bẹ̀rù Ọlọ́run nìkan ntí bá ṣe ń fẹ́ fún wọn ntí ń fẹ́ fún rẹ̀ ní kọ́ fẹ́ fún àtàrà ilé ẹ̀ ìtumọ̀ ní pé ntúmi bá ń jẹ àtẹ̀wọ́ mi ní kí gbogbo ló máa jẹ ìrọ̀ tó ti máa wọ̀ ní kí gbogbo ló máa wọ̀ bí n bá ti sẹ́ ní kí gbogbo lọ́sàáyé kí n sì máa wọ́gun lọ́n torí òdodo kí n mọ́wọ́ ìwò mi ò lè ṣe òyìnbá mi ọ̀ka o ta ni pé ẹ̀ wá kọ́rọ̀ eléyìí hùn ó sì fún lẹ́sì ó ní ya Umar Saidi ní wa Umar ẹni tó lè ṣerú ń tá a wí yìí irú rẹ tọ́lọ̀ ń fi sẹ́rí ipò tí ọmọ pàṣẹ tá a máa tẹ̀lé lórí serú ẹ̀ àfi tọ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ nìkan ló lè ṣe torí pé tọ́ ọ bá ń sọ̀rọ̀ tọ́ ọ bá ń pàṣẹ kò sẹ́ni tí ó tó lọ́wọ́ wò àrìnwó àtọ́lọ́n ló kù sí a máa tẹ̀lé ọlọ́bi tọ́ bá ní a máa lọ ni àfi kọ́ wá lò wá síbi tọ́lọ́n Umaru wa deri kodo ọ̀rọ̀ yẹn ká Umaru la ó deri kodo Umaru wa ni ya Sa'id bí a ní bùkátà sí wọn náà nítorí ní a máa ṣe tá a sọ pípa ọ̀ka yìí tó o sì láwọn alẹ́ ṣe yìí a ní bùkátà sí kí wọn náà dúró tìrú wa bí wọn bá dúró tìrú wa náà láàfin rí ṣe sẹ́mà bí wàásì ẹnìkan bá gbóná nísìnyí wọn ni ẹ má pè é o wàásì sàyídì gbóná sí wọn má wọn má rò wàásì kínní. àyèmáyé wá ìsìlá ti ṣe rí lèmi yìí ti ṣe lẹ́kọ̀ọ́ yìí rí tí wọ́n ń pẹ́ta lónìí ẹ̀pà àfa yìí wá tá a bá wọn lóṣèlú sòdodo ọ̀rọ̀ tí mo débẹ̀ tí mo sọ wáì wáì wáì lẹ́yìn tó yẹ ọ̀rọ̀ mo sì gbọ́ pé wọ́n sì gòkè lọ́wọ́ ń lọ bínú pé tá ń pàfà yìí wá níbo ló ti wá gan bó ló ti kéwù tiẹ̀ nígbà tèmi sáfà tí ọmọ pé ọyá ọlọ́run jọ da fún yín má ka tèmi náà ẹ má gbàgbé o ẹ sì fẹ́ràn rí ara ẹ̀yin ọ̀já wọn sálàfẹ́ ẹ̀yin ọ̀jẹ́ ní síwájú bẹ́ẹ̀ yóò bá jọ wọn ni ẹni bá bá yín sòrodo ọ̀rọ̀ ẹ̀ sùn mára ni nígbà tí Saidi bá mọ̀ sòrodo ọ̀rọ̀ kí ni mo rú ṣe ó ní máa bọ̀ kájọ ṣe gbogbo ẹni tẹ́jọ́ máa ṣe jìbìtì lẹ́yìn bá ṣe gbogbo ẹni tó bá ní ẹ má ṣàbùrú mọ́ ẹ ṣètò bí ó ti lẹ̀ wọ́n fún ni ẹ lè lè yọ ọdún nǹkan òye ẹ fi sáyé rẹ̀ bẹ́ẹ̀ bọ́ wà kábínẹ̀tì yín ẹ fi sọ́fíìsì tí o tíwé kan nígbà wájú ẹ̀ kọjá ẹ rí dọ́dá tiẹ̀ síbẹ̀ ni òun nígbà kejì kò ní máa ti ń ṣẹlẹ̀ nù ọgbà ẹ̀yin ọ̀jọ̀ àwọn ẹni rè kí ni Saheed ibn Amir al-Jumahi ó ṣe wáàsí fún Umar Umar pé ẹni rè ní kò lè dànù bẹ́ẹ̀ yìí ti ń lé ẹni rè dànù àbí tẹ́ fi sọ́fíìsì tíwé ò ní gbà wájú ẹ̀ mọ́ ó pè mọ́ra nígbà wa sọ fún Saidi pé dákun a ní bùkátà ilà muhazara ti kàmá àná kó wá ṣiṣẹ́ pẹ̀lú wa níbi iṣẹ́ tá à ṣe yìí kí ni Saidi wí Saidi ni a ní ilé ṣe Umaru ní aha ó ṣe Umaru wá fèsì fún pé a nígbà wọn wá ń fà tí wọn wá ń fà Saidi ń pé rárá èmi kọ́ nǹkan kan ìgbà wo Umaru wá fún lésì kan Umaru ní wọ́n yà kùn wọ́n yà kùn wadatum hadha al-amra fi unuki thumma takhallaytum anni wallahi la adawuka ó ní kí ni sẹ́yìn yẹn wọ̀nyí kí ni sẹ́yìn ẹ wá gbèsè lálálálá tó tó báyìí ẹ gbélé mi lọ́wọ́ ẹ wá mi lójú ẹ túká mi lójú mo fọlọ́ múra yìí níyọ̀ǹda rẹ ó kí ni yìí o oníyọ̀nà rẹ̀ ó ṣe ọ̀rọ̀ pé wàá dámi dá ètò kakọ́ sẹ́rí àwọn ẹni rẹ̀ ni wọ́n fẹ́ fún nípò tí wọ́n ń kọ́ yìí ìwọ ló ń pariwo kó ọ̀sá jẹ gómìnà ọmọ pariwo ni pé ẹ dìgbò fún mi wọ́n ní kéèyàn wá jẹ gọ́fúnà olóhùn jẹ wọ́n wá dìde sí wọ́n wá ń bàjá kó tó gbà á sórí bẹ́ẹ̀ mọ́ kò sẹ́ni kò sáwọn sálàfù mọ́ ẹ̀yin náà yẹ kí ẹ jẹ́ sálàfù náà àwọn olóṣèlú kí wọ́n máa bí ọ pé wá jẹ mínísítà kọ́ ọlọ́ọ̀jẹ jẹ kọmísánná kò lè mi kọ́ wọ́n jẹ́ jọ́mọ̀ alájí kó lémi ọ̀jẹ́ wọ́n á lídìí wọn ẹ máa kó wọn lọ káàkiri lémi ọlọ́ àmọ́ kí wọ́n tó pè ọ́ ti tẹ̀wé ìwọ gan lọ ń bíráìbù káàkiri kó tó débẹ̀ Saheed wa bú sẹ́kún nígbà tí Umaru sọ pé wàlọ́hí lá àdáwùká mo fọlọ́ ń búra ìní fiẹ́lẹ̀ yìí fún ọ níṣẹ́ tó ṣe nínú sẹ́yìí Saheed wa bú sẹ́kún sayidi wa ni kí ló fẹ́ kí n ṣe wọ Umar ó ní ní sinmi wa fẹ́ yàn ọ́ ọ́ wa lọ jẹ gọ́fúnà yín fi ọ́ ṣe gọ́fúnà sílùú kan tá à pè ní hims ìlú tá à pè ní hims yẹn ìlú yẹn náà ń jẹ́ hims dòní ń bẹ ní súríà torí pé súríà yẹn ara ilẹ̀ sàmù ni ilẹ̀ tá à ń pè nílẹ̀ sàmù ó bẹ̀rẹ̀ láti Palestine ó kọjá pẹ̀lú Egypt ó kọjá lẹ́gbẹ̀ẹ́ Egypt ọwọ́ adé gbogbo ibi tá à ń pè ní Lebanon Suria Urdun gbogbo lẹbẹ yẹn nígbà yẹn aradi Ṣáàmù ni wọ́n ń pè ilẹ̀ Ṣáàmù wọ́n ń pè aráàlú inú ilẹ̀ Ṣáàmù yìí ibẹ̀ ni Umaru wa pa Sa'id ibn Amir al